adéfìlà àfijó sí àfihànrin sí ó máa yẹ wá kalẹ̀ ni o àjọ̀dún yìí ó ń láti ó jẹ́ nǹkan tó ń pa gbogbo wa pọ̀ nítorí bí ẹni pé gbogbo àwọn ẹbí gbogbo àwọn ẹbí àwa fojú fọra wa ni gbogbo àwọn tí wọ́n ti fi eré ìtàgé fíìmù Yorùbá lélẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ wà nílé nì ṣùgbọ́n ẹ jẹ́ ká wá wò ó níbo la ti ń bọ̀ àti níbo là ń lọ àti ìpèníjà tó wà nílẹ̀ báyìí báyìí báyìí fún èdè àti àṣà Yorùbá àṣà Yorùbá kò ń ṣe eré orí ìtàgé nìkan kò ń ṣe fíìmù nìkan gbogbo nǹkan ló kó síbẹ̀ nítorí Yorùbá èdè àti àṣà ìmọ̀ ni nígbà tá a wà ní kékeré àwọn òǹkọ̀wé mẹ́ta kan wà tí à ń láti kà à ń láti ka ìwé márààrún dé ofagunwa à ń láti ka ìwé jf ọdúnjọ àti fàádélànà ní iléèwé kọ̀ọ̀kan láti primary school ní ìparí ọdún à ń láti ṣe eré orí ìtàgé kan ṣé bẹ́ẹ̀ ló ṣe rí báyìí kò rí bẹ́ẹ̀ mọ́ gbogbo àwọn ọmọ wa ní èrò pé kankan wà tí wọ́n lè ka àwọn òwe tí mò ń sọ yìí mọ́ àti wípé tá a bá tún wò ó sẹ́yìn ó mà ṣeé ṣe kó jẹ́ pé gbogbo wọn fíìmù bàbá wa Ògúndé ayé aròpin tènìyàn jáyé sinmi àyànmọ́ padà jẹ́ ní pé ta bá wo àyíká wa a máa tí ì ṣe nǹkan tó tún tó bá a gbogbo wa lápapọ̀ gbogbo akitiyan tá à ń ṣe àti ìṣe nǹkan tó bá fíìmù Ògúndé kankan òótọ́ ni káni ọlọ́run adúpẹ́ nítorí akópa nípa fíìmù ṣíṣe ṣùgbọ́n àwa máa kọ́kọ́ bẹ̀rẹ̀ àwa ni akọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n tó dé wọ́n bá wa lẹ́nu ẹ̀ ni ṣé ẹ rò pé wọn ti tì wá sẹ́gbẹ́ báyìí mo rò tó bá kú kò lè kú o yorùbá ó lè kú ní nàìjíríà kò ní kú lágbàáyé gbogbo èèyàn yorùbá tó káàkiri ayé kò sí kò òyìnbó lè sọ pé àwọn eléyìí faransé ni wọ́n eléyìí kìnnìkan ni ó wà ibikíbi tí wọ́n bá ti ń sọ èdè àti ó ń ṣe àṣàlẹ̀ yorùbá kò lè sí ààlà láàrin wa ẹ ṣé mo kiri ẹbí mi kù. ẹ ṣé púpọ̀ ẹ bá mi fún alàgbà àtúndé kèlání ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ tí ó rí lẹ̀. ẹ jẹ́ ká tẹ̀wọ́ yẹn ro torí iṣẹ́ gidigidi bàbá ẹ̀ ti ṣe láwùjọ wa. lọ́jọ́ ìgbòkè yá máa dùn ní ọlọ́pàá odò ọmọ arọ́dẹ̀dẹ̀ wọ́n mi ìjọba ni ó máa fèrè irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun. irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun. àgbà tó gba ìlú bọ̀ òun ló dùn wálé ní irọ́ ni wọ́n ń pa Yorùbá ò lè parun. sẹ̀rímónì náà ń ṣe